أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحبه أجمعين تفسير القرآن الكريم إتما ọ̀rọ̀ وباوا إتي wa آه، èyí aya kan ní suratul Fatiha tani ó ka aya fún wa. ka aya ti a ké lónìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين àti débi ọ̀rọ̀ ọlọ́run tí ó ní ihdina as-sirata al-mustaqim a sì ṣàlàyé fúnra wa pé. Pe anabuwa muhammad sallallahu alayhi wa sallam bó ti fẹ́ tó jẹ́ pé òun là yàn fi ọlọ́run òun lọ́ mọ̀nà jù ní gbogbo ẹ̀ tó mọ̀nà síbẹ̀ náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi náà máa ké ihdina as-siratal mustaqim ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí fún gbogbo ẹ̀ bá jẹ́ ọmọlẹ́yìn anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé nípa ọ̀rọ̀ kí lọ́lọ́run fẹ́ kí ni ìbáàdà yìí èèyàn gbọ́dọ̀ jọrọ ẹ̀ lójú o àwọn sálàfù wa rahimahumullahu ta'ala irunú àwẹ̀ tá wà yìí wọ́n ní bí wọ́n bá gba àwẹ̀ tán oṣù mẹ́fà míì ni wọ́n máa fi bẹ lọ́hùn kọ́lọ́hùn ó gba àwẹ̀ àwọn lẹ́sìn fáwọn wọ́n ní bọ́bá tún ti kó oṣù mẹ́fà táwẹ̀ mi ò dé wọ́n máa bẹ lọ́hùn kọ́lọ́hùn kọjá àwọn òdinú Ramadana. No kìí ṣe torí nǹkan kan ju pé kọ́lọ́n tún jẹ́ àwọn ní àǹfààní ńláńlá láti sin lọ́hùn nínú àwẹ̀ nípa báyìí káwa náà kọ́ ẹ̀kọ́ ńláńlá ń bi eléyìí pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe kéèyàn ọmọ ìjọra rẹ̀ lójú ń bẹ̀ torí pé kọ́lọ́n ọ̀ gbà èèyàn lágbára rẹ̀ lọ́dọ̀ kọ́lọ́n kọ́ gbàṣẹ gbogbo wa lọ́wọ́ wa o ọlọ́run tún wá fi yé wa ihdina siratal mustaqim ọlọ́run dákun fọ ọ̀nà tó mọ́ ọ̀nà tó tọ́ ọlọ́run fi mà wá. wọ́n ń pe kinní kan ní al-laffu wan-nashru nínú asalibul Qur'ani ni nínú mẹ́fọ́dù tó al-Qur'ani tọ́lọ́run fi ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa nínú al-Qur'ani à ń pe kinní kan ní al-laffu pé ńgbà mí alukurani ọkọ̀ọ̀kọ́ mú nǹkan kan wá lódìdí bàbá wa ṣe yíwọ̀n tán yóò tún wá fún wa lálàyé rẹ̀ nínú alukurani náà ń fífọ́ sí wẹ́wẹ́ irú eléyìí ni ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ọlọ́ndàkùn fi ọ̀nà tọ́tọ́ fi mà wá ọlọ́wọ́n ọba tó ṣe pé ala ya'lamu man khalaqa wa huwa al ọlọ́run ní kò sẹ́ni ó lè mẹ̀yìn ẹ̀ dẹ́yìn ẹ̀gbẹ̀mí tí mo dá yín lọ. nípa báyìí ó ti wà nù mọ ọlọ́run pé káyé yìí tó parẹ́ asratul mustaqim yóò dìyàn òun kálukú ni ọ máa pé ojú ọ̀nà tèmi wà yìí òun ní kíni asratul mustaqim ojú ọ̀nà tó tọ́tọ́ lọ́n fẹ́ ni ọlọ́run ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́dà nẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi jáde ńjọ kan anabi wa fẹ́ sàlàyé ọ̀rọ̀ fáwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam sọ̀hábì tó gba hadith náà wa ó ní xatọ́lánà rasulillahi sallallahu alayhi wa sallam xatọ́n kọ́dà anabi wa fa ìlà sílẹ̀ ẹlẹ̀ báyìí ìlà yẹn straight wàhátọ́ ànyẹ̀mínìhì wà ànyẹ̀sárìhì kòtótọ́ anabi tún wá fa àwọn làmì sẹgbẹẹgbẹ ìlà kan tọtọ tà anabi fa yẹn sallallahu alayhi wa sallam ọfà sẹgbẹ ọtún ọfà sí ẹgbẹ àlàáfíà sọ́hábẹ́ yìí wọ́n fi ń yé wa pé lẹ́yìn tá ànábì falà yìí tán ànábì wa ni ẹ rí ìlà kan tí mo fà tí ọtọ́ gbọ́ọ̀rọ̀ yẹn siratul mustaqim nù tẹ́ ẹ bá ń pẹ́ ihdina as-siratul mustaqim ọlọ́dàkùn fọ̀nà tọ́tọ́ tọ́jọ́ tiẹ̀ fi mà wá ànábi lápẹẹrẹ rẹ̀ ní lílà tó ń fà tẹ́rí tó straight ni àwọn èyí tó tún wá fà sẹ́gbẹ́ ọ̀tún sẹ́gbẹ́ kejì ńkọ́ ànábi ní subulun àwọn ọ̀nà oríṣiríṣi nù ànábi ní ala kulli khatin lójú ọ̀nà kọ̀ọ̀kan tẹ́rí tó ń fà ní shaytanun yad'u ilay ṣètọ́nù kọ̀ọ̀kan ó sì dúró lójú ọ̀nà kọ̀ọ̀kan nú ìta ànábi fà sẹ́gbẹ́ ọ̀tún sẹ́gbẹ́ àlàáfíà yad'u. ilayhi yóò máa pe àwọn èèyàn pọ́ náà ni sallallahu alayhi wa sallam arọ̀nà tá anabi fi sàlàyé ọ̀rọ̀ kó fi yé wa nìyẹn anabi fàlà kalẹ̀ ọ̀nà tọ́lọ́n lọ́tọ́ yìí ẹ wà ara àwọn ọ̀nà wíwọ́ yọ sọ́tún èyí tí yọ wọn ó sì lé àwọn ṣètọ́ni tí ó dúró lójú ọ̀nà kọ̀ọ̀kan tí yọ máa àwọn èèyàn pé yà sí àyín lọ́nà. bàbá tiẹ̀ ilé yìí ká wo àwùjọ wa tá à ń gbé láyé wa lónìí ọlọ́lọ́mọ yẹ ọ̀nà ìsìláàmù táwọn èèyàn ń pè yàn sí lónìí bàbá sì wí bẹ́lẹ̀ yọ bá wí yọ ní tọ́lọ́nfẹ́ náà lòún ṣe ẹnìkan ò ní pè àwọn èèyàn ó ibi ìbínú so ntí ó wí náà ni pé ọ̀nà ní irú ìtí ń ṣẹlẹ̀ láyé wa ẹni tí ń wíwu kú yìí kọ́dà ẹlòmíì ọ̀tún máa yóò sì máa lọ àyà ọlọ́run lọ́rùn kọ́ba àbáfẹ́nu rẹ̀ mu yà á kọ́dà òtún fọ̀rọ̀ ọlọ́run sẹ̀rí ń bẹ́ tóun náà sì mọ̀ pé ntọ́lọ́run wí kóun wí fáwọn èèyàn ni ọlọ́run tó ti wá mọ̀ wá tó ti mọ̀ pé eléyìí ẹ̀ ṣẹlẹ̀ àṣẹ ńlọ́fà kí ni àlàfo wà nàṣòro ọlọ́run wá dá dóńbi láfò pé ihdina as-siratal mustaqim ọlọ́run dákun fọ̀nà tó mọ̀ wá kájà ọ̀nà tó tọ́ àti mọ́ ọlọ́ni ẹ̀jẹ̀ ń ṣàlàyé ẹ̀ fún yín torí ńgbà tó bá dàrú bó ti dàrú láyé lónìí àtẹni tí ń pèyàn sójú ọ̀nà ṣètọ́ni ojú ọ̀nà ànábì náà lòun náà ló ń pèyàn sí olùfẹ́ ànábì náà ni kó wá ń pera rẹ̀ ọ̀nà yọnu ọlọ́run bí mo ti wí ẹnìkan ò ní gbé ibi tẹ́ ti sórí ibú ni káwọn èèyàn dá lóhùn àbọ̀nà ajá kó pe ẹnìkan kọ́ dá lóhùn ọ̀nà oríire náà ni wọ́n máa pè àwọn èèyàn sí lànàbí ní ala kulli khatin ànàbí ní sẹ́rílà tó ń fa ní ṣètọ́nù yad'u ilay ọ̀kọ̀ọ̀kan ni ó ní ṣètọ́nù èṣù tiẹ̀ ó lè jẹ́ èṣù èèyàn ó lè jẹ́ èṣù àlìjànú ànàbí ní yad'u ilay òun náà máa pè èèyàn gbogbo ntẹ̀yìn bá ń ṣe ọjẹ́ dáadáa ni ọjà burú ni kò ní í dùn máa pọ́n nìkan lòún wà bí ṣètọ́ni ṣe rí gan nù níjọ́ tọ́lọ́ ní ṣètọ́ni so ti gbéraga ọkọjá àlàwọ̀ òun ọlọ́run máa lọ ọdẹ ní ẹ̀kọ́ ṣètọ́ni ò wulẹ̀ bọ́lọ̀ ń jiyàn pé gbà ń padà sẹ́ni ìkẹ́ àmúlòun nìkan kóhun ó sórí ibu náà ló fi fàá tí ó fi máa tàn yàn ntí ntí ntí ọjọ́ yóò ní tọ́lọ́run ni nípa báyìí ọlọ́run ọba wa wá sàlàyé bọ́ bá di yàn tẹ́lẹ̀ yìí ní ọ̀nà tọ́lọ́n ní siratul mustaqimu ní títọ̀ náà ní eléyìí siratul mustaqimu ọlọ́run wá gbé mẹ́ẹ̀yàrú ọlọ́run gbé criteria kalẹ̀ pé ẹ fi wọ́n bọ́ bá ti bá eléyìí tí mo fẹ́ wí yìí mu àà siratul mustaqimu nù ọlọ́run ní siratul ladina an'amta alayhim kò sí ń jẹ́ siratul mustaqimu ọ̀nà tọ́tọ́ ọlọ́run ní kíni siratul ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí ìdẹ̀ra rẹ̀ ń bẹ lórí wọn. bàbá wo eléyìí lọ́nà ibòmíì náà ó tún fẹ́ jọ láfún min láfín. eléyìí náà alẹ́rẹ́ tí ọmọ kílẹ̀mù pé ah, ìdẹ̀rọ̀ ló ń bẹ lórí tiwa náà ọ̀nà lọ́nà táwa náà wà yìí alukuraani tún wá sàlàyé ń bòmíì. sọ̀rọ̀ ihdina siratal mustaqim láfọ alákọ̀ọ́kọ́nu ọlọ́run ní ẹ máa pé kí n fi yín mọ̀nà tọ́tọ́ ńgbọ̀ bá wa dàrú tí kó wa ń pè tiwa yìí lọ́nà máa bọ̀ eléyìí náà ni àsórí ibi tí wọ́n pè ọ́ sí wọn ọ̀dà bírú èyí ti ń ṣẹlẹ̀ láyé wa lónìí tíyẹn bá ọba ìpè islam máa ní version ni pé version báyìí bàbá ni a ṣe é lé ní èjì kọ́dà á rí ọgọ́rùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ojú ọ̀nà islam táwọn yẹn ń sìn lónìí ara àwọn tó bá tiwọn débi pé àwọn ò kírun mọ́ ara àwọn tó bá tiwọn débi pé gbogbo ń tẹ̀ka nu Kùránì pé wọ̀ ni ẹ̀yin ni ẹ̀yin dá ẹ̀yin zọ́ ìrí àwọn ń ta àwọn àwọn ti ṣiṣẹ́ débẹ̀ wọ́n ń ṣe sì náà kọ́dà rẹ ni ti mutí ojú ọ̀nà náà ni ó sì pè òun náà ní siratul mustaqimu ni bọ́ba wa dàrú báyìí alihamudulilayi ọlọ́run ọba tó fẹ́ràn wa àfẹ́ni ọba àfẹ́ni ọba fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nù. No ọlọ́run wá ní ẹjẹ́ ń sọ fún yín kí ni siratul mustaqim siratul ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí dẹ̀ra rẹ̀ ń bẹ lólórí a lè tún wá wo pé bó o láà ṣe mọ àwọn tí dẹ̀ra ọlọ́run bẹ lé lórí torí gbogbo àwọn tá a wí náà àwọn náà mọ̀ pé àwọn lọ́lọ́run fẹ́ràn jù àwọn yahudi ti wíru ẹ̀ lánàá kí làwọn yahudi pera wọn láyà nabi sallallahu abnaullahi wa ahibbauhu nbẹnu alukurani bẹ yẹyin tẹntẹlẹ muhammed kan dààmú ara yín àwa yìí abnaullahi àwọn ọmọ ọlọ́run ni wa ahibbauhu àtàyànfẹ́ rẹ̀ ọlọ́run ṣe hikaya bẹ́ẹ̀ fún anú alukur'an kẹrìm ẹ wá wo bí ọlọ́run ti gbàyọ sí wọn ọlọ́run ni ẹ má bá wọn jà tí wọ́n láwọn làyàn fi ọlọ́run ọlọ́run ni ẹ sọ fún wọn pé fatamanna olmọ́ọ̀tà ẹbẹ̀ lọ́n kẹ́ kú lọ́la ń gbé pé àyànfẹ́ ọlọ́run ní kí lẹ́ẹ̀ máa ṣe wàhálà láyé yìí sí ara tẹ́sítì alukur'an kẹrìmù ọlọ́run fatamanna olmọ́ọ̀tà ẹbẹ̀ lọ́n kú ọ ń tẹ̀ ń wí hùn irú sẹ́tẹ̀ wà lórí ẹ̀tẹ̀ lẹ́yìn làyànfẹ́ ọlọ́run ni ẹbẹ̀ lọ́n kú ọ kà mẹ́yìn lọ́wọ́ gbogbo ẹ̀ ń tẹ́ bá rí ti ń ṣe kíní kan ti ń tàn yàn náà ẹ bí pé sọ bẹ́lọ̀ ń kíkọ́ bẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ lọ bọ́lọ̀ ń báyìí torí tí èèyàn bá ń tan rẹ̀ bọ́ bá dọ̀rọ̀ kú yóò sòdodo nípa báyìí ká máa kílèmù pa àwa la mọ̀nà àwa la ọjọ́ ọ̀nà tọ́tọ́ kọ sẹ̀sẹ̀ àwọn Yahudi wí tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní nahnu abna'ullahi wa ahibba'uhu àmọ́ Ọlọ́hun tó fẹ́ràn wa jalla wa ala ọlọ́run wá sàlàyé rẹ̀ siratal ladhina an'amta alayhim àwọn wo ni an'amta alayhim kò sí ń bò mí àlàyé rẹ̀ ń bẹ ní al-Qur'anil karim ẹ̀ bá wo nu ayé mi ọlọ́run ní kíni minal ladhina an'amta alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihina wa hasuna ulaika rabbil alamin ọlọ́run tí ò ní ó rú wa lójú ọlọ́run ní asọ́rọ́tọ̀ mustaqim àwọn wo lọ́nà tọ́tọ́ sọ́rọ́tọ̀ lẹ́dínà an'amta alayhim ọ̀nà àwọn tí dẹ̀ra àwọn bẹ lórí wọn àwọn wo ni dẹ̀ra àwọn ń bẹ lórí wọn gbẹ́ntì máa ń kílèmù ẹ̀ criterion ní tọ́lọ́ ń gbé kalẹ̀ fi wọ́n wò ọlọ́run lákọ̀ọ́kọ́ àwọn tí ìdẹ̀ra àwọn ń bẹ lórí wọn tóun ní ẹ tẹ̀ lọ́nà wọn minan nabiyyin àwọn njẹ́ ẹ bá gbọ́ pa anabi nuhu ṣe anabi adamu ṣe anabi lutu ṣe aleyhi musalatu wasalam anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀nànú èyí tẹ́nìkan bá ti pè yín sí ẹbí tá ń serú eléyìí nínú àwọn anabi ọlọ́run àbímọ̀wulẹ̀ já dààmú anabi tọ́lọ́run rán sáwà bá tiẹ̀ mọ̀ntí nuhu ṣe tá mọ̀ntí lutu ṣe dákun fi hàn mí ńjọ́ la anabi ṣe léyìí la anabi kọ́ àwọn èèyàn pé báyìí ni ẹ ṣẹ̀sìn ọlọ́run níbi yẹn ọba ní dààmú rẹ̀ ọ̀nà tẹ́ ìmọ̀nù àwọn criteria nù tó fi mọ ìtumọ̀ éèdì náà as-siratal mustaqim ọlọ́run dákun fọ ọ̀nà tọ́tọ́ mọ̀ wá ọ̀nà wo lọ ọ̀nà tọ́tọ́ ọlọ́run lákọ̀ọ́kọ́ ọ̀nà tọ́tọ́ àwọn tẹ́ fi mọ̀ minan nabiyyin ọ̀nà àwọn ànábì ọlọ́run bàbá yọ àwọn yìí kó ń bẹ̀ kí ló kó was-siddiqina àwọn tó gba àwọn ànábì ọlọ́run lóòótọ́ tí wọ́n bá wọn lò pẹ̀lú òdodo ara wọn ni abubakari asidik àwọn sidiku nánu radiyallahu anhu òun lẹ́ẹ̀mọ́ gbọ́ táwọn afa sálàfù bíi máa pé lẹ́yìn kí lọ́lọ́run wí kí lànàbì wí kí ló kù ẹ béèrè àwọn tó bá ànàbì gbáyé tí ànàbì kí alukurani lójú wọn bó wọn gbọ́ ìsìláàmù wọn yé bí wọn bá tanra rẹ̀ ló bí nǹkan bá rújú ọ̀n làwọn afa sunna ọ̀nà ọ̀dà sí yé ni ẹ̀yin. Eh,

ọlọ́run lọ́nà yẹn lè fi mọ kínní as-siratul mustaqimu nìyẹn o minal ladhina an'amta alayhim minan nabiyyin was-siddiqina wash-shuhada yàtọ̀ fáǹfẹ̀nu nu àyànfẹ́ ọlọ́run àwọn tó mi wọn di wash-shuhada bẹ̀rẹ̀ látòrí ọ̀gá ṣuhada tálọ̀ tálọ̀gá ṣuhada Hamza ibn Abdul Muttalib radiyallahu anhu sayyidu ṣuhada. bàbá yọwọ́ àwọn sèdèkú náà kó ọkọ̀ àwọn suhada àwọn tí èsì pàákà ń fẹnu jẹ́ mùsùlùmí àwọn fẹ̀mí tí wọ́n di ọlọ́run níbẹ̀ bá fẹ́ mọ̀nà ẹ béèrè ọ̀nà wo làwọn wọn ní rìn siratul mustaqim nìyẹn. bọ́bá kú láwọn eléyìí was-salihin ọkà àwọn sálàfù salih as-salafu àwọn tí wọ́n gbáyé ṣe dáadáa tí wọ́n gbọ́ pa anabi wí báyìí wọ́n sì ń ṣe wọn bá anabi láyé sallallahu alayhi wa sallam àmọ́ wọ́n gbá lànà anabi lẹ̀ wọ́n sì jó tó àwọn. a ọlọ́run ní wa hasuna ulaika rafiqa a bọ́lọ̀n bá má tó yẹn pọ̀ máwọn eléyìí wa hasuna ọmọ dá o rafiq alábàárín bọ́lọ̀n bá tó yẹn pọ̀ àwọn wọ̀nyí lè yẹn ọmọ kórìíre bọ́lọ̀n bá tó yàn pọ̀ mọ́ àwọn anabi ọlọ́run ibi tọ́lọ̀ ní wọn tọ́ sí wọn dáadáa ọlọ́run ó tó yàn mọ́ wọn wọ́sídìkín àwọn tó gba àwọn anabi ọlọ́run gbọ́ wọ́ṣuhadá àwọn ṣèhídì tòótọ́ wọ́n fẹ̀mí wọn di wọ́sọ̀lìhìn àwọn dáadáa àwọn aṣáájú dáadáa tí wọ́n rìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wàhásùnà ulaika rọ̀fíìkọ̀ ẹni ọlọ́run bá mọ̀ kọ́lọ́nkọ́ ka gbogbo akúnnú alábàárín àwọn tọ́lọ́ ń dákọ̀ yìí torí pé kò sí iyèméjì ọlọ́run láwọn wọn ni ni anamta aleyhi àwọn ní ìdẹ̀ra àwọn ń bẹ lórí wọn àwọn lòun ní ẹ béèrè ọ̀nà wọn ihdina as-siratal mustaqim ọ̀nà tọ́lọ̀ ní ẹ béèrè lọ eléyìí ní ẹ̀wà ajé oyé wa pé bàbá ń rí kílèmù oríṣiríṣi ń bi kíbi kò sẹ́ni tí ó gbé nǹkan lọ́wọ́ tí ò ní polú ẹ̀ àmọ́ lọ́n ṣe làákàyè fún wa káfi jírí ẹ wò yá ẹ dákun èèyàn gbọ́dọ̀ wọn ní àìfitìjú kárùn kódà bí yẹn bá tiẹ̀ fìtìjú kárùn ẹbí bàbá yá yóò rògùn ẹ àmọ́ burú kéèyàn ó fìtìjú wọná wàláhi làzim ó burú kéèyàn ó fìtìjú wọná yà àti àwọn náà mọ̀ kí ọ̀dà àmọ́ ń pé ń dáwọn kìnìún sínú wàláhi ó burú sárùn ni yorùbá ní àìfi tìjú kó bí yẹn bá tiẹ̀ kárùn ó lè gbádùn àmọ́ kéèyàn ó fi tìjú ó tìjú èèyàn ló fi lọ́ọ́ sẹ́ lọ́hùn wàláyé ó burú nípa báyìí ihdina siratal mustaqim ọlọ́run ní ẹ máa tọrọ ọ̀nà ọ̀nà tó tọ́ ọlọ́run wá sàlàyé siratal ladhina an'amta alayhi ọlọ́run lá ọ̀nà àwọn tí mo fẹ́ kí ẹ máa tọrọ nìyẹn ọlọ́run ọba aláàánú. Baba a bá sọ nǹkan fún yàn onílàáká yìí yóò ti píkì tiẹ̀ ń bẹ̀ yóò yé àmọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní inú tí máa mú nǹkan yé èèyàn jù láyé òun lárúbáwá fi lówe tí wọ́n ń pa wọ́n ní fàbẹ́dẹ́gbẹ̀ha tatamayazul àṣìyà fàbẹ́dẹ́gbẹ̀ha tatamayazul àṣìyà wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ sọ kó yé èèyàn pátápátá ẹ má jẹ́ ọ pé nǹkan nìkan lẹ́ sọ fún ẹ wá sọ opposite rẹ̀ fún làákàyèrè ọwọ́ àṣìbójìlẹ̀ wò ó dí tó àánú ọlọ́run ọlọ́run sànù wà débẹ̀ pé àfẹnyọ́ bá jẹ́ wọn sọ̀hún nù sọ̀rọ̀tọ̀lù mustakim ọlọ́run describe ẹ̀ ó tún wá sọ kí ni opposite ẹ̀ fún wa kẹ́kẹ́ fi mà kó yé sọ̀rọ̀tọ̀lù lẹ́dínà anamta aleihim ghayril magdubi aleihim opposite nù ọlọ́run ní bàbá sàlàyé fún yín tán pé ọ̀nà àwọn tá a fẹ́ kẹrin nìyí ọ̀nà àwọn tí kẹ́ ẹ máa tọrọ ní kọba tún wá yé sí i fábẹ́dẹ́dẹ́ ha tàtàmẹ́ yẹzul àṣìá àwọn alárúbá náà ń palọ̀ wí bẹ́ẹ̀ pé ntọ́ mú nǹkan yé yẹn jù láyé bẹ́ẹ̀ bá sọ fún un tí ò gbọ́ ẹ wá wá opposite nǹkan ni ẹni sọ ọmọ nǹkan báyìí ìdákejì ẹ ní yóò yé ọlọ́run tún sànù wà débẹ̀ ọ sàlàyé fún wa débẹ̀ nù Suratul Fatiha ọlọ́run ní ẹjẹ ń sọ opposite siratal ladina an'amta alayhim fún yín غير maghdubi عليهم، ọlọ́run ní yàtọ̀ fún ọ̀nà àwọn wo al-maghdubi alayhim àwọn tí bínú ọlọ́run bẹ lórí wọn. wala ddallin àtọ̀nà àwọn tí wọ́n sọnù ọlọ́run láwọn méjèèjì ni opposite wọn jẹ́ sí kínní an'amta alayhim wọ́n jẹ́ opposite fọ́nà àwọn ànábì ọlọ́run wọ́n jẹ́ opposite fọ́nà àwọn asidikin wọ́n jẹ́ opposite fọ́nà àwọn shuhada wọ́n jẹ́ opposite fọ́nà àwọn asọ́lẹ̀ táwa ni magdubi aleihim tani tani abdulin anabi salaye sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹni tí ẹ bá rí tó ṣe pé tàìnímà kọ́ tóun ti máa rẹ̀ náà ló sórí ibú magdubi aleihim ọlọ́run bínú sí ni. òun ni ńgbà tá anabi ọkọlẹ fún anabi ọmọ example wa example magdoba aleihim anabi làwọn yahudi wọn makewu wọn makele ọlọ́run wí àmọ́ bínú ọlọ́run jẹ́ wọn ó ṣe kínni tòun ti mọ wọn tí wọ́n ní ẹ wo bá alukur'an kẹrìm sísè àpèjú wọn bomi alukur'an ní kamathali al-himar yahmilu ọlọ́run gbogbo ẹni ẹ bá rí ó kéwú ọmọ kìí ṣe pé kọ́ mọ̀ àbí kò kéwú ń gbọ́ wá sí kò sì dìgbà tí yẹn bá lọ lé kéwú tó mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ ká má pe ọmọ ilé kéwú nìkan ni wọ́n bá wí gbogbo ẹni ọba nímọ̀ kí lọ́ da kí ni ọ̀dà tí fẹ́ ẹnu wá di orin nà mí mọ̀gbóbi àlẹ́ yìí ìbínú ọlọ́run bẹ lára rẹ̀ ni àwọn ni kuraani tún ju ẹnbọ mi pé kamathali al-himar al-kuraani ní àpẹẹrẹ wọn dàbí kíni kẹtẹkẹtẹ jẹ̀kí yahmilu asfara ẹrù lóru lérí kẹrin yìí kò sì máa jẹ mẹmẹ gbèlè yọ sanfani mbẹ ẹ kàn máa náà ni gbogbo ẹni tí ń bá ń kéwu tí wọn kàn dirú kéwu rù tí ó lọ kamathali al-himar ọlọ́nla pẹ̀rẹ̀ rẹ̀ bí jẹ̀kí bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni yahmilu asfara nǹkan ń ru ẹrù tíra kí kéèyàn máa sọ lẹ́nu pé àwa náà kéwu tí ó sì lọ al-maghdubi alayhim ìbínú ọlọ́run ọlọ́run kọ́ sọ wá ń bẹ̀. wala ad-dallin ad-dallin ànábì láwọn ad-dallin náà ni pé àwọn tó ṣe pé àwọn ọmọ kéwu wọn ò kéwu wọn ò sì wá mọ kéwu àṣebáda àṣebáda àṣebáda àtẹ̀yítọ́ lọ́nfẹ́ àtẹ̀yítí ọ̀fẹ́ wọn làwọn fi sin lọ́hùn òun ni alimam ibn al-Qayyim al-Jawzi nínú àwọn àgbàfà onímọ̀ islam nínú tírà rẹ̀ tó pè ní Ighathatul Lahfan an Masa'idi Shaytan tírà náà dá púpọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé Ighathatul Lahfan an Masa'idi Shaytan ìjà ẹni tó ti bọ́ sínú tàkútì èṣù ọ̀nà lè já àgbà mọ́ tàkútì èṣù lọ́wọ́ Ibn Qayyim sínú tírà yìí aranti Ibn Qayyim sọ́n bi kitaabi Ighathatul Lahfan ó ní faman dalla min ulama'ina fafihi shabahun bil yahud waman dalla min ibadina fafihi shabahun bin nasara. Ibn Qayyim ni gbogbo ntẹ bari náà ló ma nẹbi tó yẹ pé ó kéwu àbí ń gbọ́ wá sí àbí ó gbọ́ ń gbogbo ẹ ọmọ síbẹ̀ ni ọlọ́run ó forí jà àwọn Ibn Qayyim ní fàfi ìṣàbáhùn bil yahud mo rò pé làwọn bàbá wa lẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ njẹ́ bá ń wí hekima máa wà ń bẹ ẹ̀rí pé gbogbo njẹ́ bá dirí jí ń sẹ́ran dandan tó sì kéwu kí làwọn náà yahudi ìtumọ̀ rẹ̀ nu Ibn Qayyim mi wí bẹ́ẹ̀ pé gbogbo njẹ́ bá ti rí jí yahudi ni fàfi ìṣàbáhùn bil yahud tọ́ra àwọn yahudi là nàbẹ ni wọ́n ma kéwu kéwu wọn ò mọ ntọ́lọ́ àmọ́ gbogbo bí alẹ́ yìí ìbínú ọlọ́run bẹ lórí ni wàmán dọ́là mẹ́ni ọ̀bádìnà Ibn Qayyim lẹ́ni ọba wa ṣe pé òun yìí sáfà kò kéwú kò sì gbọ́ ntọ́lọ̀ ń wí àmọ́ bí a ṣe bá dà a ṣe bá dà ó sì sọnù tí ntọ́lọ̀ ń fẹ́ a fi wáyọ̀ ọ̀nù rẹ̀ àtẹ̀yí tí ọ̀fẹ́ Ibn Qayyim ní fàfi ìṣàbàhùn bin nasara ọjà àwọn nasara àásìn lọ́hùn àásìn lọ́hùn àásìn lọ́hùn àtẹ̀yí tọ́lọ̀ ń fẹ́ àtẹ̀yí tí common sense ọ̀ sọ fún yẹn pé à ní ọba jẹ́ wàá sìn lọ́hùn eléyìí ń dé yẹn fi ń sìn lọ́hùn táwa náà mọ̀ rí láyé lónìí. ó sì ti ntí Ibn Qayyim wí ó ti wá gbalẹ̀ láàrin mùsùlùmí ààrẹ ni tó ṣe pé ntọ́ kàkún pé fẹ́ fi sin lọ́hùn fẹ́ fi sin lọ́hùn ibi ẹ̀ṣẹ̀ gan ni ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gan ló pè ní ẹ̀sìn Ibn Qayyim ni ògbẹ́ ntọ́ bá rí báyìí wàlà dọ̀ọ̀lì ọlọ́run ní ẹ jìnnà sọ́nà tiwọn o ẹ sọ́nà àwọn maghdubi alayhim ẹni ó kéwú tí ó lò ó wala dọ̀lín ẹ sì jìnnà sọ́nà àwọn tí ò kéwú kò sì wá mọ̀ agídí àtọgbọ́n inú àti àdàgbà bí àti pẹ́ńbẹ́ nífi ń sẹ́sìn gbogbo ẹni tó bá rí níran méjèèjì yìí ọlọ́run ní gẹ́rí kìí sọ̀nà wọn o ọ̀nà tóun ní kẹ́ ẹ máa tọrọ o àmọ́ náà àwọn wo lẹ́ẹ̀ máa tọrọ siratal an'amta alayhim ghayril maghdubi alayhim wala ddalin kama gbàgbé pé aṣọ fúnra wa pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́lọ́ ní qasamtu salata bayni wa bayna abidi wali abidi ma sa'al anabidi oye wa pa dua nbẹ nù suratul fatiha lọ́fi wa nù sunna anabi pé bàbá gbọ́ tí wọ́n bá ké fatiha dẹ̀bi ghayril maghdubi alayhim wala ddallin ká pé ni àmín kọ́dà bá wà lórí irun arantọ́lọ́ yọ̀ǹda ni àwọn kankan bẹ téèyàn lè ṣe bí ọba sí lórí irun bọba ti wà lórí irun ọgbọdọ ṣe mọ lápèjúwe nísìnyí bẹ́ẹ̀ nìkan bá sin láàrin wa nísìnyí sunna nabi ní ká pé kínní yarhamukallah bọba wà lórí irun èèwọ̀ ni èèwọ̀ ni wọn máa kíyàn pé yarhamukallah lórí irun èèwọ̀ ni kóun náà dáhùn pé yahdikumullah àmúlẹsẹ kínní alhamdulilayi lóhùn fún rẹ lẹ́nu tó sin nípa báyìí àwọn kankan bẹ ká mọ̀ pé ah, ẹ bá dùà ní kìí ṣe gbogbo àdùà lọ́lọ́ yọ̀ǹda pé a máa wí lórí irun arantọ́ lọ́ yọ̀ǹda lórí irun ní kíni àmín sunna nabi ni òun kírun fúnra rẹ ni òun kírun jàmá ni bí ìmáàmù bá ti ké ẹ̀yẹ dá lóhùn pé àmín ọba sunna nabi ni torí pé àdùà ni kọ́lọ́n ọba kọ́ gba àdùà náà ah, eléyìí ni ìparí suratul fatiha àkọ́kọ́ suwaru alukur'an karim gẹ́bí a ṣe ṣàlàyé pé lójú ayé ànábì wọ́n ti tu alukur'an kalẹ̀ ẹ má jẹ́ nìkan parọ́ pèyàn bí kíra lọ́lọ́run kọ́ sọ kalẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ lọ́run sọ fún ànábì pé eléyìí ni ẹ fi ṣàkọ́kọ́ eléyìí ni ẹ fi ṣèkejì ànábì ò kú láyé títí wọn ètò gbogbo suwaru alukur'an nípa báyìí suratul fatiha náà ni sura alakọ̀kọ́ nínú alukur'an karim lẹ́yìn rẹ̀ lọ́kàn kínní suratu al-Baqara òun náà ni àmẹnulé lónìí lẹ́nu wọn bá àsìkò tó kù insha allah àtúmọ̀ bá a lọ́lọ́jọ́ mi kọ́lọ́nkọ́ ó ṣe rọrùn. ká tó bọ́ síbi suratu al-Baqara tí a parí tafsir ọ̀kan náà àwọn brothers ọlọ́wọ́n san lẹ́sàn dáadáa torí ń tọ́ da náà nù bí yẹn bá ti gbọ́rọ̀ ó sì tètè máa wo bo ni ọ bá lára tòun kọ kìí ṣe ìwà ọmọlúwàbí bẹ̀lẹ̀ wa mùsùlùmí yàrá látọ̀dọ̀ àwọn àṣìta wa yìí ti gbọ́ mélòó ló ló ń bẹ̀. ẹnìkan ń pé ọlọ́run fẹ́ bu ẹni ọmọ kéwù kan jóná nígbà wá àṣìta wọn yìí ti gbọ́ àwọn kan kéwù ọdún mẹ́wàá kí wàá láǹfààní ẹ̀ wá àṣìta yẹn gbọ́ tí ó lò ni mo fi ní ru brọ́dà yọ ọlọ́run kọ́ san ẹlẹ́sìn dáadáa nígbà tá a dìde ń tẹ̀síìrù ń jẹ̀ta ọ wá bá mi ó ní npa npa sọ̀rọ̀ npa ama sagbe ama tọrọ baara pe islam discourage yẹ ní tẹfisiru jẹta àbí bẹ́ẹ̀ kọ́ ẹni wá bá mi pé òun mss làwọn ní ìdá ìnídàkọlé ìwé tọ́wà báwọn bá fẹ́ ṣe nǹkan àwọn máa kọ lẹ́tà kì í sáwọn èèyàn àwọn náà máa tọrọ nǹkan ẹ wá fi nǹkan báyìí ran mss lọ́wọ́ àfẹ́ tẹ̀wé àbá fẹ́ ṣe kínní ṣé kò báwọn náà wí irun tá wí yìí pa Nabi kọ́ sallallahu alaihi so ọlọ́run san lẹ́sàn dáadáa torí tí ó bá yéèyàn kéèyàn ó béèrè ìdáhùn sí eléyìí ni pé ntẹ̀yàn tọrọ fúnra rẹ̀ ó yàtọ̀ fún ti ó fún Islam àbí fún kankan nù ìlọsíwájú Islam ó yàtọ̀ àwọn àdájọ́ ṣẹ̀ríà tó sì rọ̀ mọ́ bó ti yàtọ̀ ni bẹ́ẹ̀ làwọn àdájọ́ ṣẹ̀ríà náà wá yàtọ̀ á sọ díẹ̀ nísìn insha Allah àmọ́ àkọ́kọ́ ń ta fẹ́ ká mọ̀ ni pé mss lọ́rán wa torí ṣètò ní ilé lomiin débẹ̀ yóò fọwọ́ kọ́ mọ́sálásí gbowó bí yẹn bá nẹ́rù owó bẹ́ẹ̀ ìyá rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ibẹ̀ yẹn ká fẹ́ lọ lónìí bọ́tí mo fẹ́ kó yéeru brọ́dà náà àti gbogbo ẹni tó bá nírú béèrè náà lọ́kàn pé n ta tọrọ fún ara ẹni ọ yàtọ̀ fún n ta tọrọ fún mọ́sálásí ni àbí mss ni àbí nǹkan kan ni tí nídìí bá wà fúnrún kàbẹ́ ìyàtọ̀ ńbẹ́ńbẹ́ mo wá sọ mo ní bẹ́ẹ̀ náà wàá ní ìdájọ́ sẹ̀ríà wa yàtọ̀ káfí eléyìí káfí sera wa láǹfààní àwọn míì náà mọ̀ pé lápèjúwe nísìnyí bóyá mss bì kan ẹnìkan bùn wọn lówó àbáwọn náà wọn lówó kan àbí nǹkan kan wọn wá ní mílíọ̀n àbí wọn ní mílíọ̀nsì àwọn ẹlòmíràn mọ̀ wá ní ẹ̀jẹ̀ ayọ̀ sàkà bẹ̀ o kò sí zakanu owó tí e ṣe pẹ́ nìkan lónìí nínú sẹ̀ríà islam ni mo fi ní bó ti yàtọ̀ pé bẹ́yàn owó tẹ̀yàn ọ̀nà àtowó jama bẹ́ẹ̀ náà làwọn ìdájọ́ sẹ̀ríà yàtọ̀ zaka ṣe dandan lórí orí kọ̀ọ̀kan ni bórí kan bá ní billions yọ zaka kínni billions yìí ni àmọ́ ọba yìí pé eléyìí kò sí pẹ́ ní báyìí lónìí owó mọ́sálásí ẹ eh, wo mss owó nkankan kò sí zaka ń bẹ o kò sí kíni kò sí zaka ń bẹ inú ìdájọ́ islam ara àwọn ọ̀nà tó wo jama tó fi yàtọ̀ fún kíni tó fi yàtọ̀ fún wà dání ó dení. ẹ̀ẹ́kejì milkiya ownership owó masalasi, kò sí lọ́wọ́ ẹnìkan àwa bá ìmáàmù pé ẹ dákun ẹ sáré bọ̀ ńlá sí rí inú owó mọ́sálásí ń èèwọ̀ ni. E masalasi bá lẹ́nu tó lè fi yáàyàn lówó kó bi masalasi pé wọ́n masalasi yá ń lówó àmọ́ kẹ́nìkan dó wo masalasi mọ̀ yọ lọ́ lò ná àbí àfi sèkínní kan tí yé ṣe pé ohun gbogbo wa ta rí ká ah, ṣe ń torí kí islam bá a lọ wájú náà la fi gbowó yàrá náà tí islam yẹ lọ wájú náà lélẹ́yìí tí gbogbo wa panu pọ̀ bẹ́ẹ̀ àmọ́ kéèyàn máa náwó jàmáà àbówó masalasi àbówó mss àbí nkankan nínà tí ó na owó ààrẹ sariya islam ó di méjì ìdájọ́ kẹta nínú ìdájọ́ tó rò mọ́ ẹgbẹ́ tí máa ń gbowó jàmọ́ àbí ń gbowó ẹgbẹ́ mss àbí nkankan àbówó masalasi òun ni pé al-amana nínú sariya islam ó ní ìdájọ́ tiẹ̀ aliwadiya gbàbá ń tọ́jú ẹ̀ ó ní sariya alikọ́rùdù mọ ya ọ lọ lò ó onídàájọ́ tiẹ̀ nù sẹ̀ríà lápèjúwe nta bá pè ní amánà òun ní àwọn afọ oníṣẹ̀ríà máa pé yadul amánà wà yadul dọ̀mán yadul amánà wà yadu wọn lọ́wọ́ kan bẹ tó ṣe pé kí ni yadul amánà ọwọ́ amánà ni wà yadul dọ̀mán ọwọ́ kan sì bẹ tó pé ọwọ́ kí ni bá ná yọ wá ìtumọ̀ dọ̀mán nù nù bọ́ba ba nǹkan jẹ́ yọ wá bọ́ba náwó yọ sàn bọ́wọ́ bá sọnù lọ́wọ́ ẹ̀ yọ wá gbọ̀mọ́nù nù pọ́yàtọ̀ fún kíni yẹ́dú àmàna ọwọ́ àmàna ìtumọ̀ eléyìí ni pé gbogbo ntí sẹ̀ríà bá gbẹ̀dájọ́ àmàna lé lórí bẹ́yẹn ọba ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ba sọnù sẹ̀ríà islam ò pé kọ́ wá rọ̀ o ẹ̀ńtà kó masalasi sí lọ́dọ̀ àmàna ni owó mss owó nkankan taari pé ó ṣe kíni farrọtọ àwòkọsọrọ májẹ̀mú ti sẹrí àfikà lẹnu ó ṣe tẹfuritu àbó ṣe tẹkisiru ó ṣe tẹlẹtẹlẹ níjẹ bẹ́ẹ̀ níbi ayé lajúdé yìí nàìjíríà tá a mọ̀lú tá a ń gbé wọn kó masalasi tọpọ fún yàn àbó mss kọ́ wa ló ń kó sábẹ́ awọ ni bó lè bá gbèrú owó bẹ́ẹ̀ aleyhi tọ́mà nínú sẹ̀ríà islam yọ wá mi tòró ṣe kíni ó ṣe tẹfuritu nù ó ṣe tẹlẹtẹlẹ nù. No kọ̀sẹ́ntì ọmọ pé ń rúlu tá à ń gbé yìí bó bá ti pọ̀ ẹ má kó kínni ẹ má kó lé èèyàn bá wa ní mo kó sí abẹ́ níní mo sì àbẹ́ ó kó síbi tó yẹ kó kó sí náà àwa fi kọ́kọ́rọ́ rẹ̀ síbi jẹ́ ní bọ́díjì lérè ní abáre tí wọ́n lọ kówó náà àlẹ́ yìí dọ̀mọ́ yadu rẹ̀ ti kó yadu àmàna ó di kínni ó di yadu dọ̀mọ́ ara pàtàkì jùlọ lára àyàtọ̀ yadu àmàna àti yadu dọ̀mọ́ bí wọ́n bá kówó sí yàn lọ́dọ̀ tọ́já màánà nípìlẹ̀ àmàánà náà ń ṣẹ̀rí àpè bí nǹkan kan bá ṣe ilé jó ni nǹkan kan ní tí èsì pòun lọ́fà àbòsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà ò gbọ́dọ̀ kí ọ bọ̀ wá rọ̀ torí pé kíni àmàánà ni kò láǹfààní kan tí ó ṣe ń bi owó náà. ńjọ́ téèyàn bá ti lè wá ṣe àǹfààní kan níbi owó tí wọ́n gbé sí yàn lọ́dọ̀ ó kú òní yádùn àmàánà ó di kíni ó di yádùn dọ̀mán ìdájọ́ sẹ̀ríànù níjọ wọn bá kó one one naira bíi ten ten naira tó ní nọ́mbà ẹni wọn mọ nọ́mbà rẹ kò mọ nọ́mbà rẹ ó kó fún ọ wọn wá gbà ó ní ọkọwọ kó pé bankowo ìsọwọ àmọ́ ẹ̀ nàní ọlọtàn àbódijọ́ kejì lọ́ba ní dìgbàgbà àbí bàbá ti dé fún lówó rẹ̀ ọwọ́ amúnú owó yẹn òsèkínni ọ̀nà ń bẹ ọwọ́ rẹ̀ yẹn ó kò níyàdùn àmọ́ ẹ̀ nà ó di kínni yàdù dọ̀mán ǹjẹ́ o ti ro owó bẹ́ẹ̀ bá sọnù ò ní pa mọ́ nàní lọ́wọ́ rẹ o o ti lò ó gbogbo ntẹ̀yìn bá ti lè sànfàní bẹ́ẹ̀ ní ìdájọ́ sẹ̀ríà ó kú ní àmánà ó di kíni ó di dọ̀mán nípa báyẹn ni a bá kó mọ́sálásí sí lọ́dọ̀ àbówó jama àbí nkankan tọ́ba ti tí o sọ àmánà débi pé a lè lò ń bẹ̀ ká padà dá padà ǹjọ́ bá sọnù kọ́ mi bí ọba wa ń bẹ lọ́rùn ẹ̀ kí ẹ̀dá torí pé dọ̀mánu nìyẹn èyí ń wò sàmánà àmẹ́ ni wọ́n kó sílọ ntí wọ́n kó wa náà ló kó síbi wọ́n kó sí ó sì ṣe bó ti yẹ ó ṣe kò ṣe tẹ̀fọ́rìtù bírú owó bẹ́ẹ̀ bá sọnù ìrọ̀rùn sẹ̀ríà ìsìláàmù ni ká ah, àmánà ni kò sí àdápadà ń so eléyìí ni ìdáhùn sí béèrè tí broda náà béèrè gbogbo àwa tí a bá wà ń kó àmọ́ kó àmánà sọ́wọ́ yìí ọlọ́nkó fún wa lámánà sọ torí pé nínú ti ọlágbájú. So, òun ni àmánà nǹkan oní nǹkan tí ń bẹ lọ́wọ́ yàn pàtàkì jùlọ nǹkan tí ètò wa ṣe nǹkan nìkan nǹkan lé ọlọ́run àbí jama islam tọpọlọpọ màá sí nǹkan kan lónìí ó burú púpọ̀ o kọlọ̀ ń kọ́ sàmánà wa. suratul baqara sura ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an karim lẹ́yìn tá a ka suratul fatiha tán ah, afa ẹ e ka bí aya mi. بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الحمد لله آه سورة البقرة nínú àwọn suwar al-Qur'an al-Karim ni anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi láwọn suwaru kọ̀ọ̀kan tí o pé ó lẹ́rìí tá anabi ní ó wúlò fún kaba yìí àmọ́ tí ó ṣeni láàánú ni pé ẹnu wọn bá tá anabi wá wí ni àwa ara àwọn ẹlòmíì tí wọ́n wá fi nǹkan kún kánrin ẹlòmíì mo rí tẹrújọ ìtumọ̀ yorùbá kan bó bá ti túmọ̀ sóra kan tán yọ wá kọ sísàlẹ̀ lílo rẹ̀ ní àfi bí epe nítorí ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ alukur'ani kalẹ̀ nù àmọ́ àwọn kankan bẹ náà la sọ fúnra wa pé àdúà ká máa ṣàdúà ká máa bẹ lọ́hùn ó ní ààyè tó ga nù sẹ̀ríà islam anabuwa muhammad sallallahu alayhi wa sallam lápẹjúwe anabi ni ẹ máa ka suratul baqarah suratul Baqara tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí anabi ní gbogbo létèyàn bá ń ka ìmọ̀ ẹlẹ́ṣayàtì nù kó ni ìmọ̀ ẹlẹ́ àwọn èṣù àǹjànú kàǹjànú nù tí ìmọ̀ ẹlẹ́ kó lé onídán anabi ní la yastati'uha al-batala ay as-sahara anabi nara àǹfààní létà bá ti ń ké suratul Baqara nìyẹn gbogbo al-Qur'an al-Karim ọlọ́run bá ṣe huda ọ̀nàmá ọlọ́run ṣe é u ṣìfáù ìwòsàn àmọ́ ká wá sọ alukur'ani kẹrìmù ká gbàgbé húdà tó jẹ́ pèlè alukur'ani ọ̀nà àmà alukur'ani tọ́lọ̀ ní àrònú sí ọ̀pọ̀lọpọ̀ wádìí yóò má lónìí bó wọn ń lo eléyìí ni bàbá gbọ́pẹ́ nìkan ń ṣe wàhálà ń wá mọ́ sóra kan náà alukur'ani kẹrìmù bó wọn ń lò ní wá kì eléyìí ni ká gbà kíyèsí ara wa àmọ́ yìí wọ́n pé ń tàn nábì wí ká wí sallallahu alayhi wa sallam ànábì sàpẹrẹ àwọn súwárò lápèjúwe anabi ní suratul mulki tabarakal ladhi biyadihil mulku tí gbogbo wa mọ̀ ni anabi ló da kéèyàn máa ké púpọ̀ ẹni tí ń bá ń ké anabi ni yóò ṣe ṣàfáà yóò sì pẹ́ẹ́rẹ́ bí ọba sí láyé ma lọ́dọ̀ ọlọ́run anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí la fi rí pé nínú àdúrà tànàbùwà muhammad sallallahu alayhi wa sallam àdúrà ayé nìkan tànàbì máa kọ́ yàn torí ọ̀pọ̀lọpọ̀ wa ní sìgá suratul mulki ó ṣe ṣàfáà fún yàn ah, ẹnu àǹfààní rẹ̀ náà nù àmọyí àdúrà ọ̀run pé àwọn tí ó wúlò fún yàn lálùkìyàmà àwọn tí ó wúlò fún yàn lálùkìyàmà tó sì yẹ kọ́ pàtàkì kọ́ bàbàrà lójú wa dùn tí ó wúlò láyé yìí lọ torí bẹ́yàn ṣe lè wọ́ pẹ́ láyé tó yóò ṣe kínni yóò pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ bẹ́yàn bá ṣe ń tọ́jú ibi tí ó gbé ńgbà kan tí ó kú ó ibi tí ó wà máa wà lọ permanently tí ó sì gbégbà kan khuludun wala maut anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi tó bá dàlí kìyàmà táwọn ọmọ alìjánná wà alìjánná tó ọlọ́run kó sọ wàá lọ́mọ alìjánná àwọn ọmọ nánà tí wọ́n wọ tí wọ́n ọlọ́run ni ẹ wá kéde pé khuludun wala maut kò síkú mọ́ o béèrè ni gbogbo ònira tí yẹn bá wà láyé ah ebi ọba ti kú ọ tán àwọn àgbàlagbà náà ọlọ́run kó ṣe ń sinmi ẹni ọba wù àkọsinmi lẹ́yìn ikú torí ìdààmú ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ikú ni nígbà tí ọba ti nǹkan kan síwájú ọlọ́run ṣe kú ń sinmi ọlọ́run ṣe kú ń sinmi ìtumọ̀ ńláńlá ní bẹ́ẹ̀nbẹ́ àmẹ́yàn lèyàn wà bí ó ṣe jẹ́ sinmi yóò ti ti nǹkan wájú ní nǹkan dáadáa ní sẹ́rẹ̀ẹ́rẹ́ kó di pé kú dé nípa báyìí ẹ̀kọ́ nìyẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀là àwọn àdúrà tá anabi kọ́ wa ara nfààní tá a ṣe ń bẹ̀ ni pé anabi yìí kọ́ wa ládùá ayé nìkan èyí táwa pàtàkì jùlọ níwọ̀n ẹ̀bárí táwọn èèyàn bá ń fúnra wọn ládùá àbí wọ́n ń béèrè kí làníyàn kankan ninety nine percent rẹ̀ ọ̀rọ̀ ayé ni ní a bá rántí ọ̀run kò ní ju one percent lọ eléyìí ká fura sí i èèyàn gbọ́dọ̀ máa tún ibi tí ó gbé gbà díẹ̀ kó gbàgbé ibi tí ó máa gbé láíláí kọ́lọ́nkọ́ sàmánà wa nípa báyìí àǹfààní suratul Baqara pọ̀ ara ẹ̀ lélẹ́yìí tí a kà fúnra wa yìí. àkọ́kọ́ àyà tí ń bẹ nu suratul Baqara ní kíni alif lam mim alif lam mim àwọn sura tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim ọjọ́ yóò kan lọ́nà al-Qur'an al-Karim bẹ́ẹ̀ náà láàrin tó bẹ̀rẹ̀ pẹ̀lú ha mim tọ́ ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń pè léyìn ní kíni alḥurufu almuqatta'a àwọn arafi tí ọlọ́run ọ̀fẹ́ so wọ́n pọ̀ kí wọ́n di wọ́ọ̀dù torí gbogbo ti ń jẹ́ kálímà wọ́ọ̀dù lárúbáwá níbo náà ló ti so pọ̀ arafi kan ẹ̀fikún kejì ẹ̀fikún kẹta ẹ̀fikún kẹrin àwọn náà wọ́n ń dọ̀rọ̀ àmọ́ nínú ntọ́lọ́nfẹ́ tẹ́nìkan ò sì ní máa rẹ̀ ọlọ́run náà àwọn aráàfin yìí òun so wọ́n pọ̀ àmọ́ òun kò ní jẹ́ pé tùmọ̀ kan ni ó jáde ń bẹ̀ tẹ́ ẹ ma irú alif lam mim aráàfin mẹ́ta yìí bàbá lò lọ́nà àbòmí tá a gbé láàmù síwájú tá a fà lẹ́fù sí tá a fi mi gẹ́ onítùmọ̀ mi àmọ́ ọlọ́run ò tó bẹ́ẹ̀ ọlọ́run ní alif lam mim ha mim tọ́ ha ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá dààmú ara wọn akọ́dà rí àwọn onímọ̀ náà tí wọ́n ṣe wádìí pé kí lọ́lọ́run fẹ́ wí bí. àmọ́ yìí tọ́ lẹ́sẹ̀ ńlẹ́ ju òun nípa ànábì òtúmọ̀ àléfù láàmì fẹ́ nìkan ìhà àléfù nǹkan báyìí ló dúró fún láàmù nǹkan báyìí ló dúró fún mímu ìtumọ̀ báyìí ni kò lẹ́rìí òun làwọn onímọ̀ ti súnà ànábì fi máa bá ké àléfù láàmì ó ní Allahu a'lamu bimuradihi bidhalik ọlọ́run máa ń tọ́gbà lérò pẹ̀lú ẹ̀ nínú àwọn onímọ̀ ìwádìí àwọn onímọ̀ tí mo ní wọ́n wádìí ìwádìí tó wúlò ń ti wọn ara ìwádìí táwọn wádìí ni pé ara ń táwọn rí pọ́lọ́hún torí ẹ̀ tó fi sọ alif lam mim ha mim tọ́ hankankan ni pé ọlọ́run fi challenge àwọn larubawa tí wọ́n láwọn gbọ́ larubawa láyà nebo muhammad sallallahu alayhi wa sallam ta alukurani tẹ ríru ẹ mú wá yìí nínú ara fi tẹ ń sọ lẹ́nu náà lamẹ ti kó tọ́ ha ewúlẹ̀ mọ́ ń bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ múru kíni ọlọ́run ní kọ́dà wí fún wọn pé wọ́n máa yà mẹ́wàá wá ńgbà wọn ọlọ́run ní pé wọ́n máa yà kan wá. wọn ò tó bẹ́ẹ̀ ara mọ̀ jíza àtànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ ká máa wá wádìí ìkànnìjọ́ yàtọ̀ fún tàwọn mímọ̀ yìí alifu kíní kan ìyá dàdí kan ni láàmù ìyá dàdí kan ni mímù ìyá dàdí kan ni kíní kan lẹ́yìn ọ̀sẹ̀ gbogbo eléyìí kọ́sẹ́rì kan fún Muhammad sallallahu alayhi wa sallam òun làwọn onímọ̀ inú tí wọ́n máa kìlọ̀ fún yàn pàtàkì jùlọ àwọn máa kéwú wọ́n ní mina lẹ́ẹ̀lómi ń bẹ nù mà téèyàn gbọ́dọ̀ máa wá ìmọ̀ náà ni o àmọ́ ìmọ̀ afọjọ́ ayé yàn ráre ni kéèyàn jókòó síwú ẹ̀ wọ́n máa má pèjú ẹ̀ wá wọ́n ní kíni kàtọ́lá bíi lawni kalbi ashabil kéèyàn ọmọ wa ṣe rìsáàcì kọ́ ọmọ dààmú ara ọmọ dààmú àwọn tí ń bá sọ̀rọ̀ náà pé irú kọ́lọ̀ báyìí la já àwọn àṣà abúlùkáfì ní kí nìyí ń fẹ́ ṣe nígbèsè ayé àbálùkì àmọ́yàn ọlọ́run ní ajá ajá àwọn àṣà abúlùkáfì kéèyàn máa wá kọ pages kọ́ máa dààmú ara ẹ̀ pé rẹ́ẹ̀dì ní irú rẹ̀ búlù ní kíni àwọn onímọ̀ máa fi sẹ̀rí pé nínú àwọn àmọ̀ tí ò kí tọ́lébọ̀lẹ́lẹ́mì wọ́n fún wa láàánú example wọn mú wa gbogbo ọmọ tí ọba ti ṣe pé yóò lé ọkùn ní nǹkan kan láyé àbí lọ́run mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dààmú ara ẹ̀kọ́ máa wà kọ́dà ní máa yé náà ní máa kíni ní máa yé ẹni ẹ ẹ fánù yòówù tí ìbá ṣe sáyẹ́nsì ni áàtì ni kọ́mọ mùsùlùmí kó tó lọ wọ dìpátímẹ́ǹtì kan àbí fakọ́lítì kan kó bí rẹ̀ pé bí n bá jáde kí ni mo fẹ́ fi ṣe tí ó wúlò fáyé mi àbáyé environment mo wà a àbí yóò jálìkì àmọ̀ mi ọ̀rọ̀ ọ̀rùn tí ọba ti sí ihun táwọn afa sọ fún wa ni wọn kàn mọ example wa ni bí yẹn bá lọ kọ́ mọ̀ tóun náà mọ̀ pé kò sí wúlò kan bẹ́ẹ̀ lọ́kàn gba páálí ni bí ìgbà tó lọ wá mọ̀ ń pa kọ́lọ̀ ajá àwọn àṣàbùl káfí example wọn mú wa pé ìmọ̀ tí pé kò sí nǹkan kan bọ́ ọmọ kọ́lọ̀ ẹ̀ ni kí láǹfààní tó ṣe fún ọ láyé kí ló ṣe fún àwọn tó ń sọ fún bẹ̀lẹ́ alikiyama àwọn onímọ̀ máa kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé àwọn àmàkàn bẹ ká má máa gbàsíkọ ara wa ẹẹ lápá báyìí náà alihamudulilayi kíni yẹn ti ń change but nínú ti ọ dàbí pé ọ fa ìmọ̀ kí lọ́lọ́run wí kí là nẹ́bi wí kí ni a yẹ ká ṣe kí ni ò yẹ ká ṣe nínú tó fa sẹ́yìn nílẹ̀ Yorùbá àbí nílùú wa ń lọrin yìí ò ní pé ọ̀pọ̀lọpọ̀ kéwú tí àmọ́ kéńdọ̀n àwọn kéwú mufaradatu lugawiya ni pé lédè larubawa o lè pe kínní yìí ní mobile o lè pe ní handset ẹ o lè pe ní kí làwọn lómi tó máa ń pè cell phone èèyàn pé o lè pe ní cell phone o lè pe mobile o lè pe ní handset kéèyàn máa wá wá rúmọ̀ ọ̀hún ìmọ̀ waste time yàn ọ̀nàfẹ́lẹ́ yìí ké sí gbogbo àwọn tí ọba fẹ́ kéwú kéèyàn wá mọ èdè Lárúbáwá ọ̀dà yóò fi gbàgbọ́ yá al-Qur'an al-Karim àmọ́ èyí tó ṣe pàtàkì jù ní kéèyàn ó lò mọ́ Lárúbáwá kó fi ṣe kínní kó fi wúlò fún rẹ̀ láyé àbí lálùkìyàmá yá kí ni mo rí mú nú eléyìí àti mo pè é lancet àti mo pè é cellphone àti mo pè é ní mobile phone kí ni kí ni yàtọ̀ ẹ̀ ògbélé àwọn onímọ̀ máa ń fi fún wa la pé ọjọ́ ayé ọmọ èèyàn ó nígbà èyí sì gbọ́dọ̀ mójútó ọmọ ìpè ntí ọ̀wá ní wúlò lèyìn ó ti fi gbọ́ àsìkò rẹ̀ ni ó fi ni ó fi bàjẹ́ gbogbo eléyìí amú látara ọ̀rọ̀ lórí alif lam mim ká má má dààmú ara wa Allahu a'lamu bimuradihi bidhalik èyí tá a fi máa dààmú ara wa yìí ká wá kí lóyún ó wúlò nǹkan alif lam Muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹ man qara harfan min al-Qur'an falahu bihi hasana anabi ní gbogbo ẹ ní ọba kí arabi kan ní al-Qur'an al-Karim laada kan lọ́lọ́wọ́ kọ fún anabi wa ní alif lam mim kìí sahara fi kan o aranto wúlò kéèyàn wá di nù alif lam mim anabi ní alifun harfun wa lamun harfun wa mimun harfun ajẹ́gbẹ́ bí ka alif lam mim laada mẹ́ta ní ọgbà. La torí pé anabi ni bi kulli harfin hasana gbogbo arafi kọ̀ọ̀kan tẹ̀yìn bá ń kà nínú alukur'an karim òun lọ́lọ́wọ́ máa fi kọ́ dáadáa fún yàn kí a dúró báyìí náà o ti pé wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.